La إن الحمد لله نحمده <clears throat> ونستعينه <clears throat> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين <clears throat> يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا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 الحمد لله رب العالمين الذي يحيي ولا يموت الذي يحيي ولا يموت وسبحان من خلق الموت آية ووكل بالموت ملكا يقبض كما يقبض يوم لا ملك إلا لله الواحد القهار عباد الله <clears throat> يوم ينادي منادي بعد أن يؤتى بالموت كهيئة كبش فيذبح بين الجنة والنار ينادي مناد فيقول هل تعرفون هذا فيقولون نعم هذا الموت عباد الله ثم يذبح الموت على سور بين الجنة والنار ويقول المنادي خلودا يا أهل الجنة لا موت بعد اليوم وخلودا يا أهل النار لا موت بعد اليوم عباد الله إن من حسن اعتقاد المسلم إن من حسن اعتقاد المسلم <coughs> كثرة ذكر الموت أكثروا ذكر الموت فإنه لا أخبث منه لا مفر منه ولا ملجأ قال ربكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيرة فبكثرة ذكره يلين القلب وتستقيم الهمة ويقل التعلق بالفوان إن الموت هو القابض المسوي بين عباد بين عباد الله بحق فإنه يقبض الغني كما يقبض الفقير والقوي كالضعيف والملك والملك كالعبد وذا العشيرة كمن لا عشيرة له لا يفرق والله إلا بين المؤمن والكافر والتقي والفاجر قال تعالى والنازعات والنازعات نزعا والناشطات نشطا فاستعدوا له بما شئتم وبما قدمتم له يأتيكم اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد adúpẹ́ fún ọlọ́run ọba ọba àgbà ńlá ayé ọba tí máa fúnni lẹ́yìn tí máa pani tóun ò ní tọ́kú láéláé mímọ́ fún ọlọ́run ọba ọba tó dáṣẹ̀ mí tó dákú tó ní kí méjèèjì ó máa jẹ́ àmì òun ọlọ́run ó fi iṣẹ́ gbígba ẹ̀mí ó fi rán ìkan nínú àwọn ẹ̀dá ẹ̀ tó dá tá à ń pè ní malakul maut ó ní kó máa gba ẹ̀mí gbogbo tí ń bá ń tí ń jẹ́ abẹ̀mí ọlọ́run wá lóhùn òyọ̀ǹda pé kó yọ ọrẹ náà sílẹ̀ tó bá di jọ́ kẹyìn lẹ́yìn tí gbogbo ẹ̀ ní bá ti sùn tí gbogbo wa di òkú oníṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó lọ́lọ́run ó rán létí pé ó kù wọ́n tó máa gbẹ̀mí ìwọ náà gbẹ̀mí ni ó ní wọ́n mú ikú tí gbogbo wa ń sá fún kí wa kiri yìí wọ́n mú wá sí agbedeméjì aljanna àti iná wọ́n wàá mú dúró lórí ògiri kan tó la aljanna àti iná láàrin níjọ́ náà lọ́hùn-ún ó ní ọlọ́run ó gbé àwọ̀ àgbò yóò gbé àwọ̀ àgbò tó funfun tó ní dúdú lára yóò gbé wọ ikú ohun kan wàá ké wípé ẹ̀yin ọmọ àlùjẹ́nà ǹjẹ́ ẹ dá ọ̀gbẹ́ni yìí mọ̀ gbogbo wa wà dáhùn lọ́jọ́ náà lọ́hùn ọlọ́run dákun já wà ọmọ àlùjẹ́nà jẹ́ yìí a wà dáhùn sí bẹ́ẹ̀ ni a mọ̀ ta ni ò ní mọ̀ nínú wa lẹ́yìn náà ohun yóò tún ẹ̀yin ọmọ náà ǹjẹ́ gbogbo náà dáhùn bẹ́ẹ̀ ni àwọn mọ̀ bẹ́ẹ̀ ṣe máa du ẹran léyá tí wọ́n du ikú níjọ́ náà lẹ́yìn tí wọ́n bá ti parí kúkú rẹ̀ tọ́lọ́run gba ẹ̀mí tóun náà ń yálò ọlọ́run wàá sọ fún ẹ̀yàn màgbẹ́nà wípé lẹ́yìn eléyìí ìṣẹ̀mí láéláé ni ẹ̀mí tọ́kú wò mọ́ ìbẹ̀rẹ̀ tẹ́ ẹ bá wà nínú ẹ̀ kò ní ẹ̀sìpáyà mọ́ bẹ́ẹ̀ náà ló tún sọ fún àwọn ọmọ iná ohun tá à ń sọ yóò tún ké fún àwọn ọmọ iná wípé ṣẹ́rí pé ikú ìsímọ́ ohun tẹ́yìn náà wà nínú ẹ̀ láéláé ọlọ́run dàpọ̀ má jà bá wọn sọ iná wò kì í ṣe ìyá ọdún kan kì í ṣe tọdún méjì ẹgbẹ̀rún ọdún kọ́ ẹni bá ti ṣe àǹfààní tọ́lọ́run ọba fún un pé kó wá filé ayé ra ibi tó ń fẹ́ dé sí lọ́hùn ẹni bá ti ṣí lò tó bá wọn di ìdìkudì sẹ́yìn pé à ẹni tí ò bá rí tayé mú ó sì wọ́n wáyé nù tó wá ń bá wọn lé ayé tó fi gbàgbé àlùkìyàmà àyípadà wá o gbogbo àṣàkáṣà tẹ́ ẹ máa dá sí tẹ́nìkó bá tún padà wá kò sí pípadà wá mọ́ o opportunity kan yìí náà ni yálà pé èyí ó máa jọ máa jẹ́ náà gbére àbí kó máa jẹ́ ọmọ iná gbére bó bá ya kò tẹ̀ rí bí ó bá tẹ̀ ẹ̀jọ́ náà temporary yóò jẹni tá a bá Islam tí ò ní àbàwọn ṣírk nígbà àyà ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ó kéré ó tóbi ṣírk ọlọ́run dákun má jẹ́ kí wọ́n ka mẹ́rin wá o. ẹrú sí ọlọ́run nínú tí ó pàtàkì jù nínú jíjẹ́ mùsùlùmí òun ni pé kí àdìsọ́kàn ẹni kó mọ́ téníténí kó sì wà níbàámu sí aṣíwájú ẹ̀dá. E àtàwọn tó kọ́ lẹ́sìn àwọn sọ̀hábẹ̀. nínú tó fi kọ́ wọn fẹ́yìí tí máa sáfún fẹ́yìí fẹ́ gbọ́ òun ni pé ó ní kí wọ́n máa ṣèrántí ikú lọ́pọ̀lọpọ̀. tẹ́ bá dá ọ̀rọ̀ kúlẹ̀ láwọn ibì kan àgàgà láàárín àwa Yorùbá ẹlòmíì lè dìde tẹ́ ẹ̀ ló mọ tó lè dìde. ìdíṣẹ́ Ọlọ́run ohun tó ti kọ́ mùsùlùmí ni pé a fẹ́ ká máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ ká sì máa ránra wa létí ẹ̀. ọlọ́run ní àyìnà máa tẹ̀kún ní ìdíkùmùl mọ́ọ̀t walau kuntum fi burujin mushayyara tẹ́ ẹ bá wà nínú odi fortress ìyẹn ni pé ilé ààbò tó ga roro tó ga fíofío tẹ́ wá wà nínú odi ẹ̀ ọkàn yín ò gbọ́dọ̀ balẹ̀ tọwọ́ kò lè tẹ̀lé o gbogbo ibi tẹ́ bá wà àtẹ́lẹwọ́ ìtúlẹ̀ wà mímọ wá lókè lọ́pọ̀lọpọ̀ yóò jẹ́ tẹ́mi yín ó rọ̀ tẹ́mi yín bá rọ̀ ẹ lè gbájúmọ́ kókó tọ́lọ́wọ́n bá torí ẹ̀dá yín àfọkànsùn yín purpose tẹ́ máa fi rò pé ẹ̀rílẹ̀ ayé wá àbẹ́ẹ̀rí ilé ayé wa yóò máa wà níbàámu sí tọ́lọ́wọ́ bá láàlẹ̀ fún yín yàtọ̀ sí tí gbogbo ara ayé ń rí sẹ́yìn náà máa bá wọn jù sọ́kàn kéde èèyàn bá wá báyìí tí ò bá rí báyìí ṣe ọkàn wáyé aṣọ ni o tí ó sì ti nínú tọ́lọ́wọ́ bá lóun fẹ́ béèrè tó bá padà kókó èyí tọ́lọ́run fẹ́ béèrè ọ̀pọ̀lọpọ̀ òtí ẹ̀ mọ́ pàtàkì ẹ̀ rárá kí í ṣe ẹ̀sìn torí náà ní máa rán ara létí ikú yóò dérè rọ̀ sí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa tó rọ̀ mọ́ dúníà lárọ̀ gbàgbé áhírọ̀ yóò dínkù ṣe rí ikú òun nìkan náà ni ohun tí máa sọ gbogbo ẹ̀dá ìdọ́gbandọ́gba gbogbo nǹkan yòókù a máa ṣèpínyà láàárín olówó àti tálíkà báwọn bá ṣe wá tá ìlera bá ṣe ni irú ìtọ́jú tó lówó gbà ó lè yàtọ̀ sí ti tálíkà alágbára èèkànlú ọba àlú irú ìtọ́jú tó wọ́n rí gbà ó lè yàtọ̀ sí tẹrú ẹni bá jẹ́ gbajúmọ̀ elérò púpọ̀ lẹ́yìn irú ìtọ́jú tó wọ́n rí ó lè yàtọ̀ sí tẹni àìmọ̀ ṣùgbọ́n ṣe rí kú bó ṣe ń kọba àlú tó ń pa ìjòyè kò yàtọ̀ sí bó ṣe ń pẹ̀rú o bó ṣe ń pa lágbára tó lóun lè lo gbogbo ilé ayé jìgìjìgìjì nígbà tí ó bá pa á òun ní òde ìpínlẹ̀ bí ọ̀lẹ́ ní wa ni bó ṣe ń pe bó ṣe ń pa ẹni pe rẹ̀ ní gbajúmọ̀ tó ní táwọn bá sọ àbí táwọn bá ṣe àṣegbé ni bí ṣe pa náà ni ó pa á ẹni jọ̀lẹ̀ dùnú wa ta ní ta ló tiẹ̀ mọ́ láwùjọ. Ikú òun ni ohun tọ́lọ́hun máa fi rán wa létí pé lọ́dọ̀ òun ọlọ́run ìkan náà ni gbogbo yín. Nǹkan kan ikú máa tú yàwá sọ́tọ̀ kẹ́gbọ́n dáadáa. Kò dá olówó mọ́ ẹ̀kọ́ títálẹ́kà bí bá a ṣe sọ. Kò dá ọba mọ̀ yàtọ̀ sí gbèrè yàtọ̀ fẹ́rú ṣùgbọ́n dá múlè nímọ̀ yàtọ̀ sí kéde yìí ó dá olùpáyà ọlọ́run ọba mọ̀ yàtọ̀ sẹ́ni tó gbélé ayé sì fẹ́ ẹnu ẹ̀ lọ́lọ́run ọba ṣe ń fi ááyà yìí búra wípé wọ́n ná sí àpè ọ̀rọ̀kọ́ wọ́n ná sí ọtí nẹ́sítọ̀ ó lóun ti ìjọ àwọn màláìkà méjì búra ta lọ lọ́wọ́ bò bá tún ti búra àwọn ò gbọ́dọ̀ sí nǹkan ní ìbúra tó yàtọ̀ sí Allah bá a bá ṣe bẹ́ẹ̀ ẹ̀bọ ni ṣòro ni kò sí nǹkan kan tó wò bá tún ti búra a máa wá fi tó bá wù nínú tó dá a máa fi pe àkíyèsí sí pàtàkì ọ̀rọ̀ tó ń fẹ́ sọ ó ní jọ màláìkà méjì àwọn náà sì tọ́sì àwọn náà sì á pè lọ́rùkọ́ àwọn tí máa fa ẹ̀mí ku bánilẹ́bí ṣe ṣàlàyé fífàtú ẹ̀mí a ọlọ́run dákun má jà bá wọn mọ́ ó ní àwọn mẹ̀láìkà tọ́lọ́run máa ń rán sáwọn ẹni rẹ tí ó bá gbẹ̀lé wọn àwọn tí máa bá mẹ́lẹ́kùn gbóòtù wá tí wọ́n bá jẹ́ ní ire àwọn tó ju wọn tutù ni wọn a máa fẹ́ yọ ẹ̀mí olùpáyọ̀ ọlọ́run kírunkírun gbàwẹ̀gbàwẹ̀ ẹni tó rántí pé bó ṣe lè wò ká yóò dùn fún ni tó bó ṣe lè wò ká pẹ́ láyé tó àájábọ̀ pọ̀bọ ọlọ́run kí máa wá rántí béèrè pé báwo lọ́lọ́run ṣe ní á ṣe é ká tó ṣe é yàtọ̀ sí báwo ló kù táyé ń ṣe ń tì í ayé ò ṣàì máa ṣe tiẹ̀ ní bó ṣe wù títí dídó àdéhùn torí pé èyí tó pọ̀ jù nínú ẹ̀dá òfin ẹ̀rí tọ́lọ́wọ́n bá rò ṣùgbọ́n ní tó rántí pé ọjọ́ ọ̀kẹyìn òun náà ni tó dájú jù gbogbo nǹkan yòókù tá à ń láì kò sápè ọwọ́ lè tẹ̀ ọwọ́ lè má tẹ̀ ṣùgbọ́n fún sápèǹtì ni kò sẹ́ni tí ò ní mú tiẹ̀ ẹni bá rántí eléyìí yóò máa rán rẹ̀ létí pé ká múra lẹ̀ dọjọ́ ọ̀kẹyìn ká múra lẹ̀ dọjọ́ tó yóò jáde lára ọjọ́ tá à ń sọ yìí tọ́lọ́wọ́n bá ní òun fi ìjọ àwọn màláìsà tí máa gbẹ̀mí àwọn olùpáyò òun tí máa gbà wọ́n òun tí wọ́n búra tàmẹ́bí wá ń ṣàlàyé pé wọ́n jẹ́ màláìka aláàánú tó jẹ́ pé tí wọ́n bá yọ kẹ́ni tí wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ ojú wọn fanimọ́ra ó tutù tẹ́lẹ̀ tí ìjáde lára ẹ̀mí òun tọ̀hún gan ó fà mọ́ wọn àwọn náà máa wá kí wọ́n máa ti kú rọ́jú lórí àṣẹ ọlọ́run ìrọ́jú ni má ṣe báyìí má ṣe báyìí ayé ń ṣe báyìí ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bọ́lọ́hún ṣe fẹ́ rèé bá ànábì ṣe pàṣẹ rèé ìrọ́jú ni làmẹ́bí ṣe ní ilé ayé yín ẹ̀wọ̀n ló jẹ́ fún nígbàgbọ́ òdodo o ìtúsílẹ̀ yóò máa jẹ́jọ́ tó bá jáde láyé ìjọ náà ni ó bọ́ sínú ìdẹ̀ra ó ní ṣùgbọ́n fẹ́ni tó jẹ́ ọ̀tá ọlọ́run àlùjànnà tiẹ̀ láyé tó ń lò kó lù sẹ́rùn níjọ́ tó bá kú ló bẹ̀rẹ̀ ẹ̀yà. àwọn mọ̀láṣà aláàánú yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi fẹ́ fa ẹ̀mí tu lára olùpáyọ̀ ọlọ́run láṣẹ ní bí wọn ò tiẹ̀ dá olówó mọ́ yàtọ̀ sí tálẹ́tà tí wọn ò dá ọba àlùmọ́ yàtọ̀ sí ìjòyè yàtọ̀ kẹrú nípa bí wọ́n ṣe gba ẹ̀mí wọ́n dá mú lè nímọ̀ wọ́n sì dá kéfèé nímọ̀ wọn a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ débi tí ànábì ní bí ìgbà tó mi fẹ́ jáde lẹ́nu àtèrè ìgbè ni wọ́n ṣe fẹ́ fa èmi yọ lára onígbàgbọ́ òdodo nípa pé wọn ò fẹ́ kó nira bá a. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ó ní la ilaha illallah inna lil mawti sakara nígbà tó ń tu fẹ́ jáde láyé oníṣẹ́ ńlá ní la ilaha illallah ah. kaka kúmà nira òun òjíṣẹ́ ọlọ́run mò ń sọ yìí O òun ti pé wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àánú gba ẹ̀mí onígbàgbọ́ òdodo òun fún rẹ ní ah, la ilaha illallah ìpọ̀kàkà kúmà nira òun ọlọ́run dákun má wá lára ẹ wá rí ọ̀tá ọlọ́run wọ́n ní wọ́n ọlọ́run o lára tó bá wù ló gbogbo ohun tó bá ti yàtọ̀ sí pé ọlọ́run ní báyìí aṣọ ajẹ́ ẹ̀dá ní àṣẹ báyìí ìfẹ́ ni o ẹ pè láṣà tó bá wù yín ẹ pè ní mọ́ọ̀dù ìntayé ńlò ń ṣe tó bá wù yín ẹni fẹ́ tẹ̀lé tọlọ́run ẹni wò ara ayé àtijọ́ ni wọ́n báwọn ni wọ́n ni ẹ̀ ń gbogbo tí mùsùlùmí tó kó sáyà tó fi rọ̀ níyẹ̀ẹ́ tó jẹ́ pé gbogbo tí ń bá ń ṣe yóò máa káyà pé sáàní tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ gbogbo tó fi ń wá méjì náà ni. ìkíní ó fi ń wá àlùjẹ́nà níjọ́ tọ́lọ́run ọbọ̀ ní gbogbo ẹrú létí ìdánwò tó ṣe. ìkejì ṣáájú kálìjẹ́nà ó tó tó ó fi ń wá ìdẹ̀kùn níjọ́ tẹ́lẹ̀ ó jáde lára torí pé tẹ́lẹ̀ ó tó jáde lára wa lẹ́nìkan kan ó sì máa mọ̀ sóun páàsì ni àbóhùn péèlì bẹ́ẹ̀ni ṣe jáde lára náà ni ó júwe bínú sàárè òṣèré lákòókò sáǹsọ yìí àbámọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ màlẹ́bí ádámà èyí lè máa wò ó kẹ́ni wo é sì ni bàbá yìí kú sí ó fọwọ́ rọrí fún mi kódà òtún rẹ̀ lè múṣẹ́ tó tó kú wàláhì tí kìí bá ṣe onígbàgbọ́ òdodo ìrọ̀lẹ́ rí o èyí tó rí tó fi rẹ́rìn tó rí yẹn bẹ́yìn bá rí ẹ mọ̀ pé àdánwò burúkú yẹn bẹ́ẹ̀ náà lónígbàgbọ́ òdodo tó lè wá ẹni pọ̀ nípa tó ní ikú tó pa olùjọkú oró èyí tẹ́ rí ni má jẹ́ òdodo Jabir bin Abdullah. ìfọ́nà àwọn sàhábà lẹ́bí sallallahu alaihi wasallam ojú ogun ló kú sí wọ́n gun lákọ̀ nínú ni sọmọ pé kú oró nìyẹn òjíṣẹ́ ńlá ní níbi náà dùn dé ó sọ̀rọ̀ lọ́dọ̀ ọba àgbà tí a dùn ọlọ́run wá ṣe mùsùlùmí láàánú púpọ̀ débi pé téèyàn bá ń rí àwọn àkọọ́lẹ̀ ọ̀rọ̀ ànábì kan èyí ó máa wá bi rẹ̀ lóòrè pé kí lèmi wá gbé fọlọ́run tí mo fi ṣoríire jíjẹ́ mùsùlùmí. ó ti sọ fún wa tẹ́lẹ̀ ó láwọn ìjọ àwọn ànábì tó ṣáájú àtàwọn ànábì ọ̀hún gan-an wọ́n gbèrò káwọn ó lè wá ní jàmánì fún káwọn wá jọmọ lẹ́yìn òun nínú oríire tọ́lọ̀ ní kéèyàn àtẹ̀yìn ó ṣe ẹ máa gbọ́ ànábì ròyìn ṣàhádà ó ní ṣàhádà ní pé kéèyàn kú ikú pé ọlọ́run nítorí tòun ló ṣe kú ojú ọ̀nà òun ló kú sí gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kó bọ̀ ẹ má sì bí kí ni ṣàhádà wa wà fún ìpìlẹ̀ náà ni pé ẹni bá jáde lọ sójú ogun Islam tó lọ ọjà láti dáàbò bẹ̀sìn àbá ti dáàbò bo mùsùlùmí àbí dúkìá mùsùlùmí àbílẹ̀ mùsùlùmí àwọn wọ̀nyí náà làwọn sàhábà mọ̀ ní ṣahid ìgbà tó wá bí wọ́n lérè pé ǹjẹ́ dáwọn ṣahid mọ̀ nínú àlùmọ̀ yìí táwọn náà wá sọ báyìí ó ní à tó bá mọ ní báyìí a jẹ́ pé àwọn tí ó jẹ́ ṣahid táwọn olóyìnbó pè ní máàkà àwọn tí ó jẹ́ ṣahid nínú àlùmọ̀ yìí wọn ò ní pọ̀ ó ní ẹ máa wá gbọ́ aṣúhàdá òfàǹsà ó ní ẹni márùn-ún wọ̀nyí ṣúhàdá ni wọ́n alimẹtọ̀rún ṣẹ̀hìn gbogbo ẹni kájàkálẹ̀ àrùn bá ṣẹlẹ̀ tó bá mẹ́ni ẹ̀ lọ bíi covid-19 bíi kọ́lẹ́rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti pé kò lọ jagun sójú ọ̀nà Islam ọlọ́run ọba ní kí wọ́n kà á mọ́ṣẹ́ bíi kí ni tó ṣe tó special àmọ́ àánú ọlọ́run ni wàlúwàá ó ní wọ̀lùmọ̀tòkún ṣẹ̀hì gbogbo ẹni tí inú bá rún fún ṣẹ̀hì yìí lórí májẹ̀mú pé ńgbà tó wà láàyè ó gba ilẹ̀ láàgọ́ kì í bá wọn ṣẹbọ ó sì ń kírun fọlọ́wọ́ ọba tó bá kú látara pé iná ń kú ànábì ní ṣẹ̀hì yìí wọ̀lùzọ́rìk ṣẹ̀hì ó lọ odò lọ wẹ̀ ó wá bómi lọ àbágbàrá oníyalé ló gbé lọ ó wá gbàgbé bọ́sán kẹ̀yàmà ọlọ́run ní sànàbí sọ pé pé ṣẹ̀hídì ni. wọ̀lọ̀gẹ́rẹ̀ ṣẹ̀hídì ó ní wọ̀sọ́ ìbòlù hàdìmí ṣẹ̀hídì bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí nǹkan bá wó pa sọ ìbòlù hàdìmí nǹkan wó pa bíi kíni ìbáàjẹ́lé ìbáàjẹ́ bíríìjì ìbáàjẹ́ gi ìbáàjẹ́ mọ́tò ní tó lọ bí ìjẹrin àbíjà àmú a gbọ́ ìròyìn ọmọ ìyá wa kan tí wọ́n ló bá ìkan àwọn ẹlẹ́sẹ̀ Anthony Joshua wá sí Nàìjíríà ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ mùsùlùmí ó bá rí kọjá sálùkẹ́yàmà níbi accident tó ṣẹlẹ̀ fún wọn ó dàbí pé nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin òun nìkan náà ni mùsùlùmí abá gbogbo wọn kẹ́dùn àwa tọrọ fún òun pé irú ikú tó pa yẹn bó bá jẹ́ kírunkírun tí ó fòrò ṣeré tí kì í sí ìbọ́lọ́wọ́ bá wórogún ikú ṣàhádà ni. ẹnì kejì tí wọ́n lé wọn jáde láyé wọ́n ní kì í ṣe mùsùlùmí. tó ẹni tí wọ́n bá wá ṣe ìfọ́n nàìjíríà àmọ́ òun náà ní mùsùlùmí ṣùgbọ́n wọ́n ló fara ro mùsùlùmí púpọ̀ agbọ́n ń gbà kan rí tí wọ́n ló di mùsùlùmí nígbà pé wọ́n ló tún ní rárá bẹ́ẹ̀ kọ́ ikún ó ń kìlọ̀ fún ẹ nígbàgbé wípé about a week earlier bí nǹkan bíi jọ́mẹ́wàá ṣáájú tíṣẹ̀lẹ̀ yóò tó ṣẹlẹ̀ ni wọ́n ní ó jàjà kan ohun tó rí gbà níbi ìjà alẹ́ ọjọ́ náà close to one hundred million dollars tẹ ẹ bá kàn bá àtẹ̀sí dọ́là àti náírà nǹkan bíi one forty ó kéré jù one forty billion naira not million kéèyàn ó pa one forty billion lálẹ́ ọjọ́ kan kó wá jẹ́ pé ọ̀sẹ̀ tó tẹ̀lé ni kú wá ń ṣíṣì láorí ẹ̀ ṣàpé ikú ṣíṣì láti ẹni ó bẹ́ ọ̀rẹ́ ẹ̀ lọ́rùn ó wá ṣíṣì láti ẹ̀ kí ló ń sọ fún yẹn ọ̀gbẹ́ni bó o bá ń le gbogbo ilé ayé yìí pọ̀ láàyè kò já mọ́ nǹkan kan lójú ikú á fi kálíkà tó ń jẹ kiri tí òun jẹ á filẹ̀ á sì pa ìwọ lówó bọ́lá ń bá ní kó o náà rí ìyọ̀síwá àti ikú pé ah, ìtọ́lọ́run ti ní kí wọ́n gbé eléyìí fò yá tètè gba ìsìláàmù ni o ikú ò gbọ́dọ̀ pààyàn lálàjẹ́ mùsùlùmí ó ṣòro ibú àwa tọ́lọ́run ti fi ìsìláàmù fẹ́ ìdàkejì ẹ̀ má fi dán wa wò ẹrú sí ọlọ́run ànẹ́bí ní ẹni tí nǹkan wó pa ṣẹ̀ríìdì ni ṣe wá rí àtọ̀ sáwọn márùn-ún tó sọnù hadith yìí ó tún kà ó kà ó kà aláboyún tọmọ pàṣọ òun ṣẹ̀yìn dání tó bá jẹ́ni tí ò bọ́lọ́hún ó rojú tó sì ń kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọba òun fẹ́ mùsùlùmí sún náà àfẹ́ni bá takú pé náà lòun fẹ́ wọ̀ torí náà àbẹ ọlọ́run ọba wípé nǹkan nàbì ti júwe onígbàgbọ́ òdodo ọlọ́run dákun tó ṣe mọ́ alára o ó ní ajabani ya amri mu'min mo ṣe mọ̀ nípa àlámọ̀rí onígbàgbọ́ òdodo ó ní in àfọ́bàhù khairun shakar fàkánà khairun la bí dáadáa bá ṣẹlẹ̀ sí i máa sọpẹ́ bó nígbàgbọ́ òdodo bá ti sọpẹ́ orí ọlọ́run kò ní yọ ayọ̀ káyọ̀ kò ní ní kó máa kó kátó bí àjáde pé àwọn ń yọ̀ ni kò ní tẹ́lẹ̀ kò ní tẹ́ ilẹ̀ tó sì kó ní báyọ̀ làwọn ń yọ̀ yóò wo kí lọ́wọ́ ọba ṣe ní halal tá fi dúpẹ́ orí ọlọ́run ó ní ọlọ́run ó wàá túbọ̀ yọ́nú sí i yóò tún fi àgbéga fún oore tó ti ṣe é bídàkejì ẹ̀ náà bá ṣẹlẹ̀ tí mo sí bàbá bó ṣe lè wù kó fẹ́ bà ń jẹ́ tó yóò máa rántí pé ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ ẹ̀ náà là á padà sí òun náà ló ti ṣèlérí póun ó mì wá wò onígbàgbọ́ òdodo kò ní máa ronú tó ṣẹlẹ̀ sí fẹ́dà ọlọ́run tó lè má mọ́wọ́ tó lè má mẹ́fẹ̀ẹ́ torí pé láàárín àwa yorùbá ìsúgbà tí dédé ṣẹlẹ̀ o yóò gbọ́dọ̀ jẹ́ pẹ́ẹ́nìkan ló wà ń díẹ̀ ìsìláàmù kéde ìkọ́ wa o gbogbo ohun tó bá bá yín ẹgbà pàmòwò ọlọ́run ọba ni kódà tó ń tọ̀ wọ́n bá gbé òun dání báyìí tó ń torúkọ yín ìṣó lásán ló jẹ́ lọ́wọ́ ẹni tó gbá hámà mú ọ̀dọ̀ ọlọ́run ọba ni kẹ́ ẹ darí gbogbo àlámọ̀ yìí sí ẹlòmíràn ọlọ́run mo bẹ ọlọ́run ọba fún èmi àtẹ̀yìn adùn Islam téèyàn bá ní ìmọ̀ súnà ni ó mọ̀ téèyàn ò bá ní ìmọ̀ súnà ah, yóò wà ní Islam bí aláìsí nínú ẹ̀ mo bẹ ọlọ́run fún èmi àtẹ̀yìn èyí tọ́lọ́run ọba ti ṣe wá lóore tó ń jẹ́ súnà aṣáájú ẹ̀dá ọlọ́run ṣe wá lẹ́rú tí ó máa gbẹ̀ǹdẹ̀ àti dámọ̀ tí ó máa gbẹ̀ǹdẹ̀ àti tẹ̀lé má ṣe wá lẹ́rú tí ó kórìíra ẹ̀ báwọn kan ṣe yàn án ní ọ̀tá pé òun làwọn wá bájà gbogbo ìjà àfa àtàwọn súnmọ́ làwọn wá fi bájà àbíọ́lọ́run dákun báwa rọ ẹ̀mí wọn kí wọ́n lè ṣẹ́rí padà torí pé bá ṣe ń bá súnmọ́ ìjà tó yìí tí wọ́n bá jẹ́ nítorí láàká ìtumọ̀ ní òrò mi àwọn náà máa rí àpẹẹrẹ pé ìbínú ọlọ́run ń dáhùn lára wọn ṣùgbọ́n èyí bá jẹ́ ajá tó fẹ́ sọnù kò ní gbọ́sẹ̀rẹ̀ o àwọn tí ó kọ̀ọ̀ràn káwọn náà máa pè sákìyèsí pé àṣọra o ara mi báyìí àrí nǹkan báyìí lẹ́yìn ìfẹ́ ṣe báyìí ń jọ sí nǹkan báyìí ṣẹlẹ̀ sí yín lẹ́yìn ìfẹ́ tó sọ báyìí nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí yín kọ̀ọ̀ràn tí wọ́n máa ṣe yẹn wọ́n tún máa tì wọ́n máa tà ní pé kò sí rẹ̀ lórí ilẹ̀ ayé torí náà àwọn ẹni ibi tí kì í jẹ́ kẹ́rù ọlọ́run ó lè mọ̀ kọ́lọ́run bínú sóhun ọlọ́run má fi wọ́n sì wá àwọn tí ó máa rán alẹ́ pé àáfàá wa ó dàbí pé ti báyìí kọ́ wa ìṣe tẹ́ ń ṣe ìṣe òtakò àwọn làáfàárí máa ń ní mo bí ọlọ́run ọmọ kéwure ni kọ́lọ́n ṣe wá fáwọn àfáà wa ọmọ kéwure ni kó jẹ́ kó yá wa náà fà á ìjọkíjọ́ tá a bá fi orí ilẹ̀ ayé sílẹ̀ já wà nínú ẹni tí ó dùnúkú ẹni bá dùnúkú sàárè ti dùnkún ẹni tí sàárè bá dùnkún àlùfẹ́àmà ti dùnkún má jà á kíkan kú o lọ́lọ́lá um, Our khutbah today centers on death. and how most people hate to be reminded of death. But the Messenger of Allah sallallahu alayhi wasallam enjoins us to remember it as much as possible and to remind one another of death in order to lessen our attachment to this physical world in such a manner that would be detrimental to the goal of the hereafter. Death is the true leveler. It makes no distinction between high and low status of mankind. The way it plays their soul, it makes no difference between the rich and the poor, the king and the slave, the celebrity and the non-entity. Some can afford the best medical, the, the best medical care when they are sick, such as others cannot. But when the time comes for death, it takes the soul of all people the same way without regard for their special status, except for one thing. Death recognizes the difference of humans with respect to faith alone. It recognizes the Muslim, the believer, differently from the kafir, the unbeliever. It recognizes the righteous slave who spent his entire life in accordance with the instruction of his creator. It recognizes him as different from the one who lived serving his desire. So Allah How do we know that death recognizes this difference in humans? It is from the verse of the Quran where Allah swears by the party of angels who take the souls of believers and which the Messenger of Allah describes as a party of kind, merciful angels who don't want to hurt the soul they are about to take in any way. Allah also swears by the other party of angels, those who are purposely meant to punish obstinate slaves. They drag the soul out of the body of the kafir without the slightest mercy. So by this, we know that while death doesn't recognize wealth from poverty, it recognizes faith from disbelief. It recognizes righteousness from following vain desire. Therefore, when a Muslim worships in this world, he is surrounded by constraints. Quite often, when he wants to do business, when he wants to conduct his personal affairs, he wants to know what Islam says about it. Can I do this? Can't I do this? While the kafir does not ask any such questions, anything that meets his will, he does. And he looks at the Muslim as encouraging himself making things difficult for himself by submitting to unnecessary restrictions. But these restrictions are aimed at achieving two purposes. One, by obeying these restrictions sent down by Allah, he chose to be of the people of paradise instead of being of the people of hell. Two, you choose to have gentle death on the day Allah will command the angel to pull out your soul. And wallah, if there's anything more certain than death, I don't know it. Anything else we aspire to achieve in this world is a possibility, but death is certain. We beg Allah the Almighty, the day we depart the surface of the earth, may it be the happiest of our days on earth. Certainly, believers who are meant for paradise are also meant for rest in the grave. They will know it ever before the soul is pulled out of their bodies. Those who are destined for difficulty after death will also know it ever before the soul is pulled out of their bodies. Um, as diligent as we may be, no slave meets Allah without anything on him. So we beseech Allah the Almighty, may His mercy cover our sins. May He forgive us before our death. May He make death an experience like that of the people He pleased with, such that after death, our sojourn in the grave shall be another place of rest for us before the day of Qiyamah. When Allah says, the friends of Allah have nothing to fear. They will have nothing to fear on that day except Allah the Almighty. We defeat Allah the Almighty, may He purify our faith such that death itself is not what we should fear. It is what comes after death, giving account of our lives. The Muslim does not fear death itself. We fear the one who sent death to end our life because whether we like it or not, we shall render account to him. So as you conduct your life, remember this message. You are choosing between paradise and hell. You are choosing between receiving angels of mercy who come to the pious ones and angels of punishment who make death an especially painful experience for those who are obstinate May Allah not cause their me to derail after he has thrown off the path of the Sunnah. May he make following the messenger and everything he instructs easy for us to achieve. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا بالصلاة Thank you. الله الله الله